third week into Kathy's weight loss battle where things really started to go downhill. She was eating. hallelujah ẹjá gbàdúrà ẹni máa Ísírẹ́lì yẹn á gbé ọ̀gá fún àkókò yìí lẹ́ẹ̀kan sí ìwọ tó pọ̀ nípa tagbára ìwọ tó ní gbogbo agbára lọ́wọ́ àyàn lógo fún àǹfààní tó fún wa gbọ́ fún ìrìn àjò ayé wa yìí èyí tó pa ọ́ mọ́ èyí tó dá wa sí èyí tó kó wa yọ lọ́wọ́ gbogbo ẹ máa ń ṣàdúpẹ́ fún oṣù tó kọjá agbẹ́ fún oṣù tuntun fún ìrànlọ́wọ́ ìwọ ọlọ́run lórí ayé wa ẹni mọ̀ Ísírẹ́lì lórúkọ Jésù olùwàgbọ́pẹ́ olùwàgbàyìn ìwọ bàbá ìwọ la gbójú wa sókè sí ìwọ la tọ̀ wá ní àárọ̀ yìí ìwọ la fẹ́ kó náwó agbára sórí ayé wa ìwọ la fẹ́ kó bá ogun wí ìwọ la fẹ́ kó gbé ogun mì ìwọ la fẹ́ kó náwó agbára jáde tòrò rẹ pé oní tí méjì àti mẹ́ta bá wà oníbẹ̀ ni ìwọ ọlọ́run wà pẹ̀lú gbé fún ìwọ ọlọ́run wà pẹ̀lú wa gbé fún ohun ọ̀tun tó ṣiṣẹ́ inú ayé wa lónìí ẹnu mọ Ísírẹ́lì lórúkọ Jésù olúwa gbọpẹ́ bàbá lónìí olúwa bú jáde ẹnu mọ Ísírẹ́lì lọ́wọ́ agbára ṣe ìyanu ńlá jẹ́ kí orúkọ rẹ àtagbára rẹ kó di mímọ̀ bú jáde bàbá fọwọ́ agbára rẹ hàn fọwọ́ ìyanu rẹ hàn fi ọwọ́ ògo rẹ hàn a ó sì gbé ọ a ó sì yàn ọ́ láì lórúkọ Jésù Kristi olúwa àti olùgbàlà wa àmín ọlọ́run láti inú ọkàn rẹ láàárọ̀ yìí bẹ́ ká gbé ọlọ́run ga láàárọ̀ ìkẹ́kẹ́ ká yin ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fún wa bẹ́ ká yin ọlọ́run fún oore ọ̀fẹ́ yìí èyí tó fún wa tọmọtọmọ èyí tó fún wa tilétilé bẹ́ ká dúpẹ́ fọwọ́ agbára tó fi kàn wá ọwọ́ ìyanu rẹ̀ lórí ayé wa sẹ́ ẹ ká dúpẹ́ láàárọ̀ yìí ó tún jí wa sí ìmọ́lẹ̀ alààyè ọba tí ò ká gbójú oorun lọ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tí ò jẹ́ kí ọfà ayé bá I want you to lift your voice and begin to appreciate the one that protect your life bẹ́ẹ̀ ká gbé ẹni tó pa tó pa ọkàn wọn mọ́ ẹni tó pa ayé wa mọ́ tí tó gbé tí kì í sùn bẹ́ẹ̀ kó gbé ọlọ́run ẹ̀ga bẹ́ẹ̀ kó yìn fún iṣẹ́ ìyanu rẹ̀ olóore mi ò mọ̀ ṣe olùgbàlà ọba mi ènìyàn bá máa yin Jésù fúnṣẹ́ ìyanu àtòrí rẹ̀ bẹ́ẹ̀ kò gbé Ọlọ́run ga láàárọ̀ yìí bẹ́ẹ̀ kò fi ọkàn rẹ̀ yìn ọba tó pọ̀ nípa tágbára olóore mi ò mọ̀ ṣe o olùgbàlà ọba mi ènìyàn bá máa yin Jésù fún iṣẹ́ ìyanu àtòrí rẹ̀. ẹni tó dá mi sí o mọ̀ ṣé o olùgbàlà ọba mi ènìyàn bá máa yin Jésù fún iṣẹ́ ìyanu àtòrí rẹ̀. dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. gbọ́ Jésù èèyàn bá máa yin Jésù iṣẹ́ ìyanu àtò rẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹni tó ṣẹ̀dá rẹ̀ o ṣé bàbá fún orí ọ̀fẹ́ fún àánú tí mo rí gbà orí ọ̀fẹ́ ńlá ni láti mojúbọ rẹ̀ orí ọ̀fẹ́ ńlá ni láti tọ̀ wá orí ọ̀fẹ́ láti fọ̀rọ̀ ayé wa lọ̀ somebody appreciate the one that protect you. ẹka ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó kó ọ yọ ọba tí òjò bàjẹ́ fún ọ ọba tí òjò bú aláàánú rẹ ni jésù mà ṣé o jésù o ṣé lórí ayé mi kábíyèsí o ṣé o dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí jésù o ṣé o ẹ jẹ́ ká fínà bí ìdùn. jọba tó ṣàánú fún ọ ìwọ ló tó o bẹ́ẹ̀ bà mí ìwọ ló tó o ìwọ ló tó láti gba ògo ìwọ ló tó ọlọ́run mi. ìwọ ló tó láti gba ògo ìwọ ló tó ọlọ́run mi ẹ gbọ́. bàbá yìí tó dọ̀ sí tọmọtọmọ wò. ìfòrí ńlá tó ṣe He has done great things for us. He has done so much for me. He has taken away my sorrow. Kò parí síbẹ̀. Oh glory, hallelujah, He is coming to take me home. He has done so much for us ó ti mú banújẹ́ wa kúrò oh glory hallelujah he is coming to take your soul he has done great things for us he has done many things. dúpẹ́ lọ́wọ́ rẹ̀. exhort him. dúpẹ́ lọ́wọ́ jésù yìí jésù o ṣé o o ṣé lórí ayé mi sẹ́ kábíyèsí o jésù o ṣé o jésù o ṣé mo yàn ọ́ mo yàn ọ́ mo yàn ọ́ mo yàn ọ́ jésù o o o ṣé lórí ayé mi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí jésù o ṣé o o ṣé fún ìmọ́lẹ̀ rẹ lórí ayé mi ó mà ti oṣù kejìlá ló mọ bàbá yìí o ọba tó pẹ́ tó pa wá mọ́ lọ́wọ́ ewu gbogbo rẹ̀ mo sọ pé ẹni tó mú ọ dé yìí kò ní jù ọ́ kò ní ju ayé rẹ fún kìnìún kò ní gbé ayé rẹ lọ́tà lọ́wọ́ dúpẹ́ olùpamọ́ onítọ́jú mi lèmi ń fọ́ dúpẹ́ fún onítọ́jú ayé mi lèmi fọpẹ́ fún kò mà jẹun rójú ẹkún rárá rárá kò mà jẹun rẹ̀ kẹ́ ò ṣe ó jàre tayọ̀tayọ̀ lèmi àti lèmi wà o onítọ́jú mi. lèmi fọ pẹ́ fún. Lift your voice and thank him. I can see, I see, I can see that you don't understand, but just let me, <laughs> just make sure that you are there, that you let me know that you are there, so I carry you along. Hallelujah. Hallelujah. Let's just begin to thank the Lord and begin to worship Him for that grace of Him. Thank Him for that new life. Thank Him for the journey of your life. Thank Him for what He will do in your life today. Lift your voice and glorify the name of God. Thank Him for everything. Thank Him for your life. Father we thank you. Father we worship you. Father, we exhort you. Dúpẹ́ fún ògo ayé rẹ sẹ́. And daddy, we give you all the glory. We give you all the no honor. Blessed be your name, O God. In Jesus' name we pray. Say, Lord, I'm here to this morning. Olúwa mo tọ̀ wá láàárọ̀ yìí. Olúwa bá mi pàdé. What you need is the divine visitation of God. Ohun tá à ń fẹ́ láàárọ̀ yìí ní ìfọwọ́kàn tàbí ìpàdé Ọlọ́run. That Lord, Jehovah God should touch you this morning. pé kí ọlọ́run kó fọwọ́ kàn ọ́ that Lord you are God to visit you at the point of your need pé kí ọlọ́run kó bẹ̀ ọ́ wò that Lord you are God to change the story of your life èyí láti yí ìta ayé rẹ padà tell him Lord I look unto you ọlọ́run mo wojú rẹ láàárọ̀ yìí Lord I look unto you ọlọ́run mo wojú rẹ láàárọ̀ yìí for the divine visitation of you fi ìbẹ̀wò ìwọ ọlọ́run for divine visitation of your power fún ìbẹ̀wò ògo ìwọ ọlọ́run can you lift up voice and begin to tell him mẹ́kọ̀ọ́ gbóhùn rẹ sókè pé ọlọ́run bí ayé mi wò na lord jehovah god to visit your life to remove everything upon your life masata talibogo shata every spied wells. where, where, upon your life that Lord should remove gbogbo jàǹkáríwọ̀ ètò bu ayé mi ìkàlàbàkú ṣàtàlàbà I'm talking to somebody right now that spite well that Lord Jehovah got to remove it right now gbogbo jàǹkáríwọ̀ tó bu ayé mi ìnẹ́mọ̀kọ ṣàǹdàyàbà ṣàtàyàbà lindeleboko pẹ̀rọ bẹ̀tẹ̀kẹ̀tẹ̀ that Lord should remove that what everything that cover your life ohun tó bo tó jẹ́ bí ìbòjú fún ọ̀nà mi. Somebody open your heart to God. In the name of Jesus. Say, Father, deliver me to this morning. In the name of Jesus, I want you to open your heart to God. Mo Olúwa tú ayé mi sílẹ̀ láàárọ̀ yìí. Ask the Lord to deliver your life this morning. Let my life come out of every battle ayé mi kúrò lọ́wọ́ ogun gbogbo ìnele mo kó bẹ̀rù bẹ̀tí tẹlẹgẹdẹ ìndele mo kó sándàlí mo kó sí tẹlẹgẹdẹ ìkàlí mo kó sándẹlẹ mo kó payaba orúkọ jésù call the name of jesus let the lord jehovah god remove your life from every battle olúwa mú ayé mi kúrò ní ogun in jesus name we pray the bible told us that we are not wrestling that, we, ah, but that means we are, we are in a battle already man is in a battle since the day man was born on earth níjọ́ tó ti bí èèyàn nìyẹn ti wà nú ayé nú ayé ogun ta lè yàn bá jà mo ní sátani ni sátani ló mọ ògo ló mọ ògo you are fighting satan hallelujah since that day but you must have victory so you are battling in of flesh èèyàn bá ẹran ara jà and bíbélì sọ pé àti ìṣẹ́gun ara that you have never overcome the flesh to the blood àti ìṣẹ́gun ara dénú ẹ̀jẹ̀ ẹ pe orúkọ Jésù call the name of Jesus say Father visit me this morning olúwa bí ayé mi wò ní àárọ̀ yìí ìní mo kò parúpa tú telekabo I am here with my life mo wá pẹ̀lú ayé mi ni visit my life today bí ayé mi wò ní àárọ̀ yìí let every battle of my life jẹ́ kí ogun ayé mi let every battle of delay jẹ́ kí ogun adi ìdíwọ́ let every battle that deny me of glory gbogbo ogun tí ń tí ń tí ń jà mí títí ò jẹ́ kí n rí ògo ayé mi lò ìní ni mo kó bá wúkọ ṣàtàyàbọ̀ lift up voice the Lord Jehovah God to give me victory pé kí ọlọ́run ọ̀run kó fún wa ní ìṣẹ́gun I want you to lift up voice I need a victory mo fẹ́ ìṣẹ́gun I want joy in my life mo ń fẹ́ ayọ̀ nú ayé mi o I want great thing in my life mo fẹ́ ìyanu nú ayé mi. Ikababo Santayabo. I want your glory to manifest. Mo fẹ́ kí ògo rẹ kó farahàn. I want your glory to be seen in me. Mo fẹ́ kí ayé kó rí ògo ìwọ Ọlọ́run. I want your glory to manifest. Mo fẹ́ kí ògo rẹ kó farahàn. Somebody lift your voice and pray for the glory of God. In the name of Jesus. Èèyàn kan lánàá kó béèrè fún ògo Ọlọ́run nínú ayé rẹ lónìí. Ilimoko pasa talie bakasata. Ògo tí ayé ò lè dọwọ́ bò. The glory that enemy cannot cover. ògo tí ayé ò lè wọlé the glory that enemy cannot touch God, ye this glory o God kó fara let it manifest my life can you open your mouth and pray in the name of Jesus let every every glory destroyer gbogbo àgbògo ye, be put to shame in my life in Jesus name we pray the Lord Lord redeem me olúwarayé mi pa lọ́wọ́ ìṣòro the Lord should redeem me from all your troubles. ọ̀tá fẹ́ kéèyàn bá kú bẹ́ẹ̀ ọ̀tá ó fẹ́ kéèyàn bá ó fẹ́ kéèyàn bá ìṣòro yẹn kú bẹ́ẹ̀ the enemy want us to die in that very thing ọ̀tá ò fẹ́ kó run àbáyọ the enemy don't want you to have a way out that's why you run back to the one that created you that's why you run back to the one that created you nídìí àfẹsà lọ́rí tó tó tó tó dá wa nìyẹn olúwa gbà mí let all my battle be over gbogbo àti that thing that make it difficult to rise up gbogbo gbogbo tó múra láti jẹ́ kí gbogbo tó múra tó mú ìdìde mi nira eh, with everything that's in your life that make it difficult for you to rise to stand up gbogbo tó mú ìdìde mi nira fún mi ní orúkọ Jésù in the name of Jesus ask the Lord to put such a thing to shame Olúwa dojú ti nǹkan bẹ́ẹ̀ ẹ gbé ayé mi dìde lift my life up ó fẹ́ dìde ayé ó gbà fún ọ o fẹ́ rí iṣẹ́ ayé ògbà fún ọ mọ̀nàmbà kú ṣàtà dìbò kò ẹ pe orúkọ Jésù ẹ jẹ́ kí ìdìde mi rọrùn fún mi let me stand up let me rise up ìkàtà dìbò kò ṣọ́ntò ní kẹ́bọ̀ ìlébò kò ṣòtò let my life arise ayé mi kò dìde let my dream arise iṣẹ́ mi kò dìde let my children arise ayé ọmọ mi kò dìde ẹ pe orúkọ Jésù. Call the name of Jesus. My life must arise today. Ayé mi dìde kó wọnú oore lọ. Enter into your blessing. Ayé mi dìde kó wọnú ògo lọ. Ayé mi dìde ní orúkọ Jésù. Ọmọ náà lanu kó gbàdúrà kí ayé rẹ kó dìde lọ́wọ́ ìràkọ̀rọ̀ ogun ìlìmọ̀kọ́ bàkùsà tó bèkè zètè lè brando ṣakaba olúwa gbé iṣẹ́ mi dìde olúwa gbé mi dìde gbọ́ lórúkọ Jésù Kristi. Oluwawa, wá gbọ́ for those that don't understand I will sing this song in Yoruba language and, then, and what I'm singing is that there's one thing in my life that I don't need that Lord Yoruba God to, to take it away that's the main purpose that's the main song. àbáwọ̀ kan bẹ́ẹ̀ n ò fẹ́ láyé mi mọ́ o àbáwọ̀ kan olúwa lágbára bá mú kúrò jésù wá dá mi láre lámánì olórí ogun níṣẹ́ ní man is a man of war tí gbogbo òlú yẹ sí that every nation loves the all the nation loves him tí gbogbo èèyàn ń kí ṣùgbọ́n nǹkan bẹnu ayé rẹ̀ ẹgbẹgbẹgbẹ ní jẹ́bẹ́ẹ́. Fute. ṣe ìnana màtúṣà dání bùkàbà ẹ̀yin ogun ọ̀run ẹ̀ mú ayé àwọn èèyàn ìṣẹ́. That Jehovah God should take away your, all your reproach. Dios te the one that don't have you i mean those that have God should not suffer àwọn tó ní ọlọ́run ò gbúdọ̀ jìyà níbo ni yàrá ti wá where this where this suffering come from is from the enemy ọwọ́ ọ̀tá ló ti ń wá ọ̀tá fẹ́ fi àjàn the enemy want to suffer your life i want you to lift your voice and begin to call upon the lord mo fẹ́ kó o pe jésù let my suffering jẹ́ kí ìyà mi let my suffering let my pain jẹ́ kí ìpọ́njú mi come to an end today this is the last month of the year ayé mi gbúdọ̀ ó gbúdọ̀ to carry it over you should not carry it over to 2020. end must come to that failure òpin yẹ kó dé bá àṣetì yẹn end must come to that disappointment òpin yẹ kó dé bá ìtìjú yẹn. Are you praying? Mo rò pé òun gbàdúrà. Ìní mo kò bá Open your heart to God. Mà ṣándélé boko ṣándélé boko ṣàtàyàbá. Lift your voice, let end come to failure your life. Ine ne mo kò bẹ̀rẹ̀ bẹ̀tìkélé boko ṣàtà. Let end come to failure in your life. Somebody pray. Jẹ́ kí o pé kó dé Open your heart to God. Let my failure come to an end. Let the disappointment assignment of my life come to an end ẹ jẹ́ kí ìjákulẹ̀ ayé mi kó wú ọlẹ̀ sẹ́ somebody pray orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù ẹ fi òpin sí ìtìjú ayé mi somebody pray to God ẹ jẹ́ kí ìjákulẹ̀ ayé mi wọlẹ̀ lónìí let my disappointment come to an end I don't know what you are crying upon èmi ò mọ tó ohun tó ń sunkún lé lórí but I want God to bring an end to it mo fẹ́ kí ọlọ́run kó mú òpin fún lónìí mi ni màkàsà tó pẹ̀rọ pẹ̀tẹ̀ lè pẹ̀rù bẹ̀tú tẹ̀lékàtà let end come to every failure of your life kí òpin kó dé bá àṣetì ayé rẹ lónìí in the name of Jesus let the Lord Jehovah God shame all your enemies kí ọlọ́run kó dójú ti ọ̀tá rẹ lọ́wọ́ mayagaba kushanda libokoto melebaki leboko shande lebokabaya lembrende ketekete liboko satele limbrenda liboko sandela omoye melana lone let your battle come to an end. Let failure come to an end in your life. In the name of Jesus. You are set In Jesus' name, we pray. Orúkọ Jésù. Ogun tó bá mi dá tó ń bá ayé mi dàgbà that battle that is growing up with you ogun tó ń bá ayé rẹ dàgbà bó ṣe ń pé you are entering one to one age and another is growing up is growing with you ogun tó ń bá ayé mi dàgbà ogun tó ń bá ayé bó ṣe pé you are one year this you are one year this year you are also one year in your life you are two years this year you also that battle is also two years in your life kò tẹ̀ fẹ́ kò fẹ́ because I want to give you a space. don't want you uh, don't want you to have enjoy yourself nigba yìí don't want you to have life ogun tó fẹ́ kó láyé tó fẹ́ kó láyé you know sọ pé kò láyé that mean he has no life that mean you are battling from one thing to another that battle that's in your life that don't want you to have life tó fẹ́ kó ní tó that don't want you to have peace of mind To fẹ́ kó láyọ̀ ẹ orúkọ ogun tó ń dàgbà òkè that battle that is celebrating your birthday with you. ogun tó máa ń bẹ́ ṣọjọ́ òbí rẹ papọ̀ ilẹ̀ kasanda yabakushaira ẹ pe orúkọ Jésù ìwọ ogun yìí this battle this hand of enemy ìwọ ọwọ́ ogun yìí ìwọ ọwọ́ ọ̀tá yìí this hand of enemy hear the voice of the Lord gbọ́ ọ̀rọ̀ olúwa olúwa bọ́ wí the Lord rebuke you enough of you in my life ó tó gẹ́ enough of your power enough of your failure. inanamakasatariabo enough is enough ẹ pe orúkọ jésù olúwa ogun ìwí ogun tó fẹ́ kí n rí ẹ pe orúkọ jésù ogun tó fẹ́ kí mi náà gbó ńlá ṣe that battle that to, to allow you to prosper that battle that want to allow you to move forward that dade makubabu shakubaku shabababa saja mayagaba papepepese kepepese he lemaroba soto ní orúkọ Jésù ìwọ ogun ìyà ìwọ ogun ìtó fún mi lọ́rùn ìnana I saw somebody that you put on a bow tie ili makabaku shata lembredoko perabata thank you my father in Jesus name we pray I don't know somebody you put on a bow tie I don't know what's your neck ebo say pastor a bow tie Usually, to go bow tie ele to dabi I cannot put that the boat one you know not the long one I, I'm seeing somebody. I don't know whether somebody is dressing up. I don't know, but I'm seeing somebody putting on a bow tie. Dàpé mm, mm, nǹkan wà nǹkan tó súnmọ́ ọrùn ọrùn la máa ń gbé sí bow tie lójú ayé. In the physical world, you put it on your neck. Hallelujah. The bow tie, you put it on your neck. Èmo tó tó tó kà ọ́ láyà. I don't know what thing that that that is up up to your neck. I don't know what you are passing through. Mi ò mélé tó tó tó dàpé is too much for you sometimes when you put the old those tie when it, those things too tight ah, lọ́kọ̀ àpàwà lùsì ẹni o wọ́n lè fi tie ìpààyàn gan tó bá fún bá <laughs> gọ́nà ní gébẹ̀ <laughs> hallelujah mi ì mọ́ tó kà ọ́ láyà I don't know what you are passing through that is too much for you mi ì mọ́ gbé kiri I don't know what you are passing through that is too much for you but call the one that created you sọ fún ẹni tó dá ẹ lẹ́nìí olúwa fi òpin sí put and take it away from me break the yoke gbogbo èdè tó dè mí tó fún mi gbogbo èdè tó dé ayé mi that tie your life down ibi tó ti so in that place that you are tired olúwa dìde fún ìrànlọ́wọ́ mi olúwa dìde fún ìrànlọ́wọ́ mi tó ti rẹ̀ mí yìí where you are tired ibi tó ti rí ayé mi yìí ẹ pe orúkọ Jésù ibi tó ti rẹ ìpín mi rí in that this at this junction that I'm tired ask the Lord to help you olúwa dìde ask the Lord to help you at that junction you don't know what to do anymore at that junction of life that you are tired ẹbí orúkọ Jésù mokopapa santaleba lemprendo peribeti ketelebo lambrando kopalu satolia as the Lord Lord arise to help me ibi tó ti rí dìde fún ìrànlọ́wọ́ mi at this junction that I'm tired olúwa ó sú me. olúwa ó rẹ̀ mí tell me I'm tired. Tell the Lord that you are tired. In the name of Jesus. Tell the Lord that you are tired. You don't want to see it no more. Me, very ogunima. I don't want to see this battle anymore. I don't want to see this problem anymore. Me, ogun yóò gbúdọ̀ This battle should not pursue me all around. Ogun yóò gbúdọ̀ lé ayé mi kiri mọ́. Ẹ pe orúkọ Jésù. Call the name of Jesus. That battle that is pursuing your life all around. Ogun tí ń lé ayé rẹ ogun gbàkánṣí kan ìní mo kò that battle that is pursuing your life ogun tí ń lé ayé rẹ sẹ́ ẹ pé orúkọ Jésù mi tẹ́ wá ìní mo kò bárùbàkú this morning láàárọ̀ yìí ọ̀run bá wínú ayé mi lọ́ọ̀rì búkì ọ̀ọ́lẹ́ka olúwa bá wí ẹ̀ ìka bá wínú ayé àwọn èèyàn yìí ogun tí ń lé ayé àwọn èèyàn yìí ká this battle that is pursuing life, ogun tó mú ọ sáré ká ní nanamaku kapasata ogun tó sọ ẹ́ di aláìmọ̀ọ́ṣe this battle yíkadàbà turn to your life around that don dikate di bakasata di peropatite that don want your life to move forward I said this battle yikatelibokosoto let God put an end in Jesus name we pray give me that rest Olúwa fún mi ní ìsinmi. Those on showers of blessing say amen. A Enter showers of blessing. Please type that amen, please. And everybody, I want you to share here. I'm not going to take much of your time. I'm going to share the grace soon. Not sure of anything. But on everyone share, you know, uh, uh, am I going to dig up? Praise the Lord. Yeah. Hallelujah. Uh, uh, uh, uh, Hallelujah. Hallelujah. Tell the Lord, that Lord should give you rest. early morning Early morning, early morning issue in your life that you wake up, you wake up to your battles, you wake up to things in life. Ẹ pe orúkọ Jésù, my father, give me that rest. Ẹ fún mi I want you to call upon the name of the Lord, Jehovah God. Mẹ́kọ̀ pe Ọlọ́run ní Give me that rest. Mo fẹ́ ìsinmi. Give me fún mi ní ìsinmi yẹn. Ẹ jẹ́ kí omijé mi gbẹ lónìí. Let my cry come to an end ẹ dá omijé ẹkún mi that's that that tears of sorrow olúwa fi òpin sí gbogbo tó ń bà mí lọ́kàn jẹ́ that very thing that trouble my heart gbogbo tó ń bà mí láyọ̀ jẹ́ that is destroying my joy ojú ò jẹ́ kí ayọ̀ mi kún that very thing that don't allow your joy to be full o wà nílé ọkọ that's one joy but nílé ọkọ yẹn kò mú nǹkan kan jáde ń bẹ̀ but you are not enjoying the place that joy is not full ọlọ́mọ but o jẹ o kì í gbádùn àwọn ọmọ ayé ò fẹ́ kó gbádùn you have children they don't want you to enjoy it that joy is not full kò tí ì kún ọlọ́kọ̀ ò lè wá dáadáa ò ń gbélé ò lálàáfíà ń bẹ̀ o wà á lo èbó ṣùgbẹ́lì kàsáìdà that thing is not bringing joy to you Oh, orúkọ jésù that lord let my joy be full ẹ jẹ́ kí ayọ̀ mi kún ẹ fún mi ní ìsinmi tó ṣèlérí give me that rest oh god àwọ̀ mi kò ba ìsinmi lónìí mo fẹ́ kó orúkọ jésù ẹ fún mi ní ìsinmi give me that rest oh god i want you to lift your voice to god mo fẹ́ kó orúkọ jésù ayé mi gba ìsinmi ńlá let my life receive that rest ẹ fún mi ní ìsinmi tí ayé mi ń bẹ̀rẹ̀ fún wa ogun ojú àlá padà lónìí that battle of the dream ẹ̀rù ojú àlá ẹ̀rù ojú ọ̀run. Mahili Mokobeku Shetelia, ẹ̀rù ojú orúkọ ẹ̀ that fear at, the, at midnight, Inemokosotolia, that fear at midnight disappear, that fear your dream, Ikapalubaku Shata, gbogbo ẹ̀wù ọ̀tánú ayé mi padà, ẹ pe orúkọ Jésù, ayé mi gba ìsinmi, receive that rest, ayé ọmọ me gbà, somebody pray, bèrè fún ìsinmi yẹn, ìwọ orí mi gbà rẹ̀, let my life receive that blessing sickness, no more battle in my life. In Jesus' name, we pray. Where the battle from? Níbo lógun ti wá? Ìkíní lọ́wọ́ Sátánì. Ìkejì lọ́wọ́ ẹbí èèyàn náà ni. Is the is from the battle start from the family? Níbo ni bíbélì bíbélì pé ará ilé ẹni lọ̀tẹ̀ ẹni ará ilé ẹni ló máa ń tàyàn síta. Ibẹ̀ lógun kọ Is the family that knows you. I don't know some people I don't know you and your name you, the battle is from the ogun ilé ló ń bẹ̀rẹ̀ battle starts from home start from the beginning ẹlòmí ogun ilé ayé ẹ̀ ló ti bẹ̀rẹ̀ when wọ́n tún tà sí ogun ilé ọkọ even though you marry or wọ́n tà sí so it's, it's battle is start from this from your own house and the battle that's so difficult is the battle from the house ogun ilé because you can't run away from them. They knows you very well. They know much about you. They know details about your life. Even though you say I don't call them anymore, that don't that don't, that don't matter. That don't change anything. Me bá wọn you can hear me. That don't change anything. But also it helped in another way. God told you to just move away, not to go. Because sometimes God will say, don't do this, don't go this, don't do that. Hallelujah. But anyone that says, don't take care of your parents because uh, mama arrange but bẹ́ẹ̀ ló wà ń <laughs> That's a lie. I don't believe that. It can be, but God will not say you should not take care of them. God will not say that to you. God will never say that because the word of God never contradicts itself. The word of God never contradicts. Ẹ má tọ́jú mọ́mí yẹn, ẹ má fún wọn Don't give your money, your mom any money anymore. Don't take care of them anymore. No. Why? The word of God is above. The word of God said to everything. You see, honor. The honor is there. So God will never, no matter what the woman or the man is doing to you, the honor has to be there. God will never compromise. Oh, because your father is doing this. Don't honor her. Don't honor him. Never. Never. Never. And I can say it anywhere. Never. Because never contradict the word of God. I could remember many years ago. There's one woman. Eh, it's in the church. And, and I look at that. I just remember. I just have that thing that you know, that the word of God. Many many of us we don't really understand how the scripture, the principle of God, ẹni wọn sọ pé ah, pásítọ̀ kan wà olúwa ní pé kóun àtìyàwó ẹ̀ má ṣeré mọ́ torí pé ó fẹ́ gbàgbára mo ní <laughs> that thing just flash back to me you know, as I say, pé that that mean they don't the, both and the wife should not have any fun anymore because you want to receive power pé kó má ba ìyàwó ẹ̀ ṣe ná torí pé agbára mo ní Ah, ah i will look at the person mo wẹ́ nìyẹn ẹni tó sì sọ̀rọ̀ yìí eh, mo ní mi ìgbàgbọ́ i say no i don't believe that ìsìntà ó fẹ́ gbàgbára ni ó lè lágbára lọ́wọ́ mo ní rọ́ọ̀nì I say no mo ní kò rí bẹ́ẹ̀ àyọ̀nẹ́tì olúwa sọ fún ó ní kó má fọ ọkàn ìyàwó ẹ̀ mọ́ don't touch your wife anymore torí kó lè jálágbára irú agbára dáadáa onú kò ń ṣe agbára o <laughs> mo ní báyà kò ṣe tọ́lọ́run because the Bible can never compromise himself it can contradict himself it's not the Bible that told us render benefit to each other Don't deprive each other except time of prayer. So I can God that told you. Look at the scripture. The, when you want to look at the word of God, whether any prophecy, any vision, when you look at it, never align with of God. Igboni. Bóyá nǹkan mi ni <laughs> gbẹgẹgbẹgẹ ń lò. How can God say this to you and later you come back and contradict? He said, That word, O God, has been settled in heaven. The word of God has been so any prophecy ìran ìran bàbá yẹn rin ó lè rí dùn ó lè rẹ́dọ̀ ẹ ó lè rí fún <laughs> tó bá rí ìdíkúrì tí ò tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run throw it off. I don't believe that. That's not of God. Because the word of God, no revelation of God will contradict the scripture. Never. Kò lè ṣẹlẹ̀ láíláí. Pé àmọ́ fọkàn ìyàwó ẹ kò lè dá lágbára. Irọ́ bu. Irọ́ irọ́. <laughs> I rọ ni <laughs> kò because the word of God has said it don't be pride render each other hallelujah except the time of prayer and fasting you know you put the comma there tádùá gan eh, eh, eh, hallelujah praise the Lord so you align you look at the scripture the scripture will give answer to everything that you need in life that's why we need to study it ẹ pe orúkọ jésù ọlọ́run tó pọ̀ ní pàtàgbà ẹ jẹ́ ohun tó ń lé mi kiri let this thing that been pursuing my life come to an end ẹ jẹ́ ohun tẹríba lónìí let this thing that been pursuing my life ẹ jẹ́ ohun tó ń lé mi kiri kó tẹríba ẹ jẹ́ ohun tó ń bá mi jà let this thing that been battling with me kó lànà lónìí o kó gbiná lónìí o ẹ pe orúkọ jésù ìwọ́gun yìí tó ti ń ta ayé ayé mi kiri this battle that been following my life ìwọ ogun yìí tètè ń bá iṣẹ́ mi kiri this battle that been following ogun tí a bí ayé mi sí yíyá màkà ìlébàkú ṣáìdá. Inimoko berebekesekete. Ẹ̀pì orúkọ This is the remember this is the last month of 2020. The battle should not cross over with you. Ogun yẹn ò gbúdọ̀ tún bẹ́ẹ̀ 2021. Ìwọ ogun má In the name of Jesus. Ìwọ ogun ìfàsẹ́yìn. Ẹ̀pì orúkọ Jésù. Ìwọ ogun má gbòrí òkè. This battle ìmàlà. Ìkàbàrọ̀ bá kú sàtà. Ó yá In the the name of Jesus. Let every battle that my life is facing, ogun tí ayé mi dojúkọ, ogun tó dojúkọ mi, that is facing my life, ẹjọ́ palẹ̀ mọ́, dùà dùà lórúkọ Jésù Kristi, Olúwa wa ń bẹ̀ kó porúkọ Jésù, Olúwa tú mi sílẹ̀, deliver me, mo tọ̀ wá tú mi sílẹ̀. I want you to cry to God, Olúwa deliver me. Let the reproach of my life disappear today. jẹ́ kí ẹ̀gàn ayé mi kó parẹ́ pátá fún ìtúsílẹ̀ yẹn olúwa tú mi sílẹ̀ Lord deliver me mi sílẹ̀ Lord deliver me ni mo kò paraba sata mẹ́kò Jésù Lord deliver me ẹ mi sílẹ̀ lọ́wọ́ ogun ń jà mí ogun tí ò fẹ́ balẹ̀ ogun tó fẹ́ ìjọ wo ni ìsinmi ó dé when did that you going to have peace ìgbà wo ni ìfọ̀kànbalẹ̀ ó dé bá ayé rẹ that joy and peace will come upon you ìjọ wo ni ìsinmi ó dé ẹ pe orúkọ Jésù ìwọ ogun tó ń jà mí this battle that you want me to have that peace ogun tí ò fẹ́ kí n ní ìfọ̀kànbalẹ̀ nú ayé mi ìnana makubakubakubaku ṣàtẹ lèmọ̀nà makuso tó bẹ̀rẹ̀ bẹ̀tíkètè ẹ bí orúkọ Jésù ìwọ ogun ìwọlẹ̀ ìwọ ogun ìwọlẹ̀ ìwọ ogun ìwọlẹ̀ ìwọ ìwọlẹ̀ ìwọ ìwọlẹ̀ ìwọ ìwọlẹ̀ ìwọ ìwọlẹ̀ in the name of Jesus let this battle come to an end let God arise to fight for you let God arise to fight for you. Let God arise to deliver you. Let God arise to do great things for your life. K'Olúwa kó dìde kó In the name of Jesus. In Jesus' name we pray. Olúwa kó dìde kó ju mi ká o. Ọlọ́run kó let God arise and scatter your enemy. That's the song. máa Lord lọ lọ́dọ̀ Let God arise and scatter your enemies. Let God arise and scatter every hand of darkness upon your life. Ọlọ́run kò dìde kó ran ayé rẹ lọ́wọ́. Ọlọ́run kò dìde kó kèjà ayé rẹ ni o. Ìnana màkàgbàdúrà. Ọlọ́run kò dìde kó tu oògùn ọrùn rẹ. Let God loose every rope upon your neck. Gbogbo èdè táyé fìdí ọrùn rẹ ṣẹ́. Gbogbo tó àlọ́run, gbogbo tó fún ọlọ́run. fẹ́ kí ìrìn kó gbè ọ́. alágbára tó o fẹ́ kó kérò pé agogo ayọ̀ kó dún nínú ayé rẹ mò ń wíṣẹ́ ẹnìkan mò ń gbàdúrà. let the bells of joy sound in your life. agogo ìyá inú wa a good news ìròyìn ayọ̀ṣẹ́ o lórúkọ. gbàdúrà sọ fún ọlọ́run somebody I want you to pray ogun tó ń jà ológun má jẹ ogun ẹ̀jẹ̀ and eh, what you are facing in life is uh, but that person that is battling with you is the battle of a vow ogun ẹ̀jẹ̀ ẹnìkan you are in this prayer ogun tó ń jà ológun ẹ̀jẹ̀ a covenant of a vow. Oh, yeah a battle of a vow mi ì mọ mi ì mọ tẹjọ dẹ̀jẹ̀ mi ì mọ tẹjẹ ti pààrọ̀ kan àtẹnìkan papọ̀ tó o san I don't know that uh, there's somebody here I'm talking to somebody right now mo bẹ́ẹ̀ nìkan that you are in this prayer that then what is happening in your life is a covenant of a vow no a battle of a vow ogun ẹ̀jẹ̀. E èmi ò mọ tó ti dẹ̀jẹ̀ wọ́n pé wọ́n ní kó o san you never pay that vow ó sì ń jà ọ́ lónìí and that is and that is troubling your life mi ìmọ̀ tó mi ìmọ̀ tó gbà lọ I don't know where you have been I don't know mi ìmọ̀ to bẹ́ẹ̀ ṣe mi ìmọ̀ to fà á bọ̀bọ̀ rí pé wọ́n ń béèrè fún ẹ̀jẹ̀ yẹn they asking for that vow o ò sì san olóòní san o ò sì san ṣùgbọ́n ó gbé ogun wá mo wá gbàdúrà fún lónìí ẹni o ti wá mọ Jésù ló fi san ni o I don't know why tí ayé sì ń pè ọ́ fún tó sì ń béèrè torí pé o fẹ́ nu ara rẹ wí that you use your own mouth to make that vow bẹ́ẹ̀ ló sọ pé do not make a vow and say before the angels that is a error pé kí Ọlọ́run má daṣẹ́ má sọ pé má jẹ́jẹ́ kó wá sọ fún wá sọ ní wájú áńgẹ́lì pé ah, I made a mistake mistake ni is a mistake kó jẹ́jẹ́ kọ́ nípa ìjẹ́ tí mo jẹ́ yẹn o mistake ni o bíbélì pé let your yes be yes and let your no be no gbogbo ẹ ogun ẹ̀jẹ̀ ti ń jà ọ́ every vow every battle of a vow that is facing your life ogun ẹ̀jẹ̀ tó dúró tì ọ́ tí ayé sọ pé kó wá san ní orúkọ Jésù torí pé Jésù ti san ẹ̀jẹ̀ yẹn lórí àgbélébùú Christ has paid the vow ó ti ṣe ó ti ó ti tú ọ sílẹ̀ nípa agbára ẹ̀jẹ̀ rẹ̀ by the power of him on the cross of Calvary whatever vow gbogbo ẹ̀jẹ̀ tí ń jà ọ́ ogun ẹ̀jẹ̀ tó dúró tì ọ́ whether ẹ̀jẹ̀ sí èèyàn ni ẹ̀jẹ̀ sí boyfriend rẹ ni ẹ̀jẹ̀ sí girlfriend rẹ ni ìhèlè mẹ́kẹ̀lẹ̀ gbòkò ṣàtà libarubakù ṣàtò bèrè bẹ̀kẹ̀tẹ̀ ẹ̀jẹ̀ sí ọkọ ni ẹ̀jẹ̀ sí ìránṣẹ́ ni yìí ni mo kọ́ bèlèbèlè bèlè ṣètẹ̀ gbogbo ẹ̀jẹ̀ tó bá jẹ́ èyí tó dúró tì ẹ́ èyí tó ń gbáre dànù mọ́ ọ lọ́wọ́ Every vow that you have made that stand with you, that is throwing away your blessing. It is daddy Reno. ẹ̀jẹ̀ tí ò jẹ́ kí ire wá ní orúkọ Jésù Olúwa tú ọ sílẹ̀ àmẹ́ mi gbọ́ dáadáa kárí orí ṣáìlà mo gbàdúrà lọ́wọ́lọ́wọ́ báyìí. makali poli saida ili makili boko saida indele boko mbere baka sida ẹ̀jẹ̀ tó dúró tì ọ́ every vow that stands with you every that say no to the progress of your life èyí tó sọ pé tí ó kò jẹjẹ ni gbogbo ẹ̀jẹ̀ tí ń gbè fún ìdájọ́ nu ayé ẹ lọ́wọ́lọ́wọ́ yìí pé ò san ò múṣẹ yìí ni mo kò bẹ̀rẹ̀ bẹ̀kẹ̀tẹ̀ èyí tó ń darí rẹ nù that is throwing away the blessing yìí ni mo kò bẹ̀bẹ̀ sàtẹ̀tẹ̀ lè bẹ̀rẹ̀ bẹ̀kà tó kàtẹ̀kẹ̀tẹ̀ ṣùgbọ́n olúwa sọ pé ìgbà ìmọ̀ ló lọ́wọ́ fòdà torí pé ó jẹ́ ìgbà ìmọ̀ rẹ ni ní orúkọ Jésù ó yẹ gba ìtúsílẹ̀ àmín receive total deliverance this hour olúwa tú ọ sílẹ̀ lọ́wọ́ ẹ̀jẹ̀ yẹn mo sọ nípa agbára ọlọ́run bíbélì sọ pé ó ní ẹ̀ṣẹ̀ ń ta ni kó dúró pé yóò dúró tí ìránṣẹ́ lọ́ba sọ pé ẹ̀ṣẹ̀ á dúró bíbélì sọ bẹ́ẹ̀ is that not the word of God scripture ó ní tẹ́ bá sọ fún yẹn pé ẹ̀ṣẹ̀ tó sọ yẹn á dúró pé olúwo dáríjì ẹ̀ ìdájọ́ wà fún ọ bíbélì pé yóò rí bẹ́ẹ̀ jésù ló sọ fáwọn ọmọ yẹn pé ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ bá fi jì á Jésù ló sọ bẹ́ẹ̀ he gave the disciple the authority ó fún àwọn aránṣẹ́ ẹ̀ lásán pé ẹ̀ṣẹ̀ tó dá yẹn Olúwa dáríjì ẹ̀ o kó dúró kó dúró kò dúró kò dúró that scripture I can open the scripture for you and let you know and I say to you this morning mo sọ fún ọ láàárọ̀ yìí Olúwa dáríjì ọ àmín Olúwa tú ẹ sílẹ̀ lọ́wọ́ ègún yẹn the Lord set you free from that bondage sàmì dáadáa say that amen gbogbo ẹni tó wá ń béèrè fún ìdájọ́ yẹn but everything that is calling for it olúwa kó dáhùn fún ọ ó fún àánú lọ́wọ́ báyìí jẹ́ kí rẹ kò tó ayé mi wá let your mercy find me mẹ́kọ̀ọ́ gborúkọ jésù nítòwá olúwa jẹ́ kí àánú rẹ kó dàpọ̀ mọ́ ayé mi lọ́wọ́ jésù olúwa. jẹ́ kí àánú rẹ kó tọ́ ayé mi wá let your mercy let your mercy locate my life ẹ bi orúkọ Jésù dáadáa Olúwa jẹ́ kí àánú rẹ kó tọ́ ayé mi wá let the mercy of you locate my life can you lift your voice and begin to pray ẹ̀ka lánàá kó gbàdúrà let your mercy ṣàánú fún mi Olúwa ṣàánú fún mi ṣàánú fún mi bàbá ayé mi yìí jóra àánú láàrẹ gbà ọmọ náà porúkọ Jésù bí tó wà ayé mi yìí jóra àánú láàrẹ gbà let your mercy locate my life can you lift your voice to God can you porúkọ Jésù ayé mi yìí jóra àánú rẹ gbà before long that let the mercy of you locate me can you cry before the Lord sọ fún Ọlọ́run láàárọ̀ yìí ṣàánú fún mi olúwa ṣàánú fún mi olúwa ṣàánú fún mi ayé mi kó gba àánú gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wa is anyone that is a tailor here tani tó ń ṣiṣẹ́ tailor because i saw that um, what they call what oh, that, that thing um, is it thread is it thread yeah i'm not right thread oh eh o tó fi ń rọṣọ thread náà ni as i'm right borrow me english ẹ̀yà mi léèbò <laughs> The thread, I think this thread, okùn yeah, it's yes, thread, machine thread, yeah, yeah, yeah. Okùn machine yẹn, mo rí pé machines. anyone tailor here? Ẹnìkan, is anyone working? Mo rí pé okùn yẹn machine yẹn, yẹn ni Hallelujah, is anyone a tailor here? Ẹnìkan tó jẹ́ tailor the big níbí tó ránṣọ. Ta ló ránṣọ níbí that your, your job is you, you, you are sewing, you, you a tailor? Or let me do it well, fashion designer. <laughs> let me put it the nice one ó da náà dídì ìyá náà pọ́nra ẹ̀lẹ́ náà dídì náà hallelujah fashion designer it's, good it's a, truly is the fashion designer ẹni tó wọ̀n náà tó wọ̀n tó tó wò sí sí okay anyone fashion designer here hallelujah ta ni fashion designer mo gbàdúrà lórúkọ Jésù òun ní ṣiṣẹ́ ṣe o òun ní bọ́nu kòtò lórúkọ jésù ò ní ṣiṣẹ́ ṣe ò ní ṣiṣẹ́ gbà december ti dé wọ́n ń kó wá aṣọ ọdún ò ní ṣiṣẹ́ ṣe ọmọ rẹ ò ní ṣiṣẹ́ ṣe ṣàmì dáadáa pray ṣàmì dáadáa say amen you will not fall into the trap of the enemies ò ní ṣiṣẹ́ ṣe ò ní ṣiṣẹ́ gbà ẹni tó máa bá pàdé tí ò ní ṣàánú fún ọ èyí tí ó gbógun bá ọ lórúkọ jésù kò jìnnà sí ayé ẹ lórúkọ jésù kò jìnnà sí ayé ẹ ohun tí bàbá rẹ ti ṣe sẹ́yìn ohun tí bàbá rẹ ṣe ṣe kò bá jẹ́ bàbá télọ̀ ni àánú kó dájú mo ló tún gbé mi lọ ẹ̀mí mọ́ o bá ṣe ohun tí bàbá télọ̀ ti ṣe sẹ́yìn thank you my daddy yóò ra àánú gbà yóò ra àánú gbà yóò ra àánú gbà yóò ra àánú gbà dàmí ajé ajé ò ní jìnnà sí ọmọ ajé that mean progress success kò ní jìnnà síṣẹ́ tiẹ̀ mọ́ ajé kò ní jìnnà síṣẹ́ rẹ mọ́ wàá máa tà the Lord will prosper the work of your hand the Lord will prosper the work of your hand in the name of Jesus so shall it be. In Jesus' name, we pray. Tell the Lord, visit me, O God. Have mercy on me. I don't know what you need this morning. Me, mo tẹ́ ń béèrè fún But I want you to pray say Lord have mercy on it. Ṣàánú fún mi lórí iṣẹ́ tí mò ń wá. Bàtẹ̀ kan lolúwa ṣe sọ pé ká gbàdúrà fún àánú mò ń tì ṣùgbọ́n I know I just have to obey God. Ẹ pe orúkọ Jésù. Gbàmí tó lóra bá sọ̀rọ̀ tó lóra mo ní kó sọ pé kán gbàdúrà fún àánú wọ́n ń sọ kọ́tàkọ́tà. <laughs> Mo ní kó sọ pé kán béèrè fún àánú wọ́n ń sọ nǹkan míì. Ẹ má jẹ́ ìdàdúrà yín nù. Ẹ pe orúkọ Jésù. Olúwa ṣàánú fún mi ask God to have mercy upon your life upon that very thing that you have been praying upon ṣàánú fún mi kó wọ ọmọ mi have mercy on me to heal my child ṣàánú fún mi kó fún mi nírí ayé mi ẹ pe orúkọ Jésù Olúwa ṣàánú fún have mercy upon my life ayé mi kó àánú gbà let my life receive your mercy ilé mi kó àánú gbà ní oṣù yìí in this year bọ́dún yìí ṣe fẹ́ parí as this year is coming to an end ọdún yìí ti fẹ́ parí o only one month iṣu o gbúdọ̀ o gbúdọ̀ tún gbé wọ twenty twenty one kò gbúdọ̀ tún ẹ bá ẹ rìnrìn àjò mọ́ ṣàánú fún mi kí ọgbọ́n ayé mi padà ogun ayé yìí ò gbúdọ̀ bá mi rìnrìn àjò mọ́ ogun àìrọ́mọ bí ò gbúdọ̀ bá mi rìnrìn àjò mọ́ oh this this this battle of barrenness kò gbúdọ̀ bá mi rìnrìn àjò ayé mi mọ́ this battle of barrenness this battle of barrenness this battle of sickness and failure and shame. Ẹ̀yà mi nípa separate me. Ẹ̀yà mi àti ogun yìí nípa you know what is happening in your life. Ọmọ tó ń ṣẹlẹ̀ ní ayé ẹ̀ ní orúkọ Jésù kò gbúdọ̀ bá mi rìnrìn àjò mọ́ ìwọ ogun ìtìjú ìwọ ogun ìjákulẹ̀ ìwọ ogun ìjákulẹ̀ ìwọ ogun gbèsè oyá oyá oyá oyá oyá oyá pray that Lord should remove it from you mayagabaku paraba malebere bakuto perebete. Lembrendo Peru, kata kata. Open your heart and pray. Lembrendo soto to to to to to. Somebody pray. Oguaye, ayé yìí yóò gbúdọ̀ bá mi. Ogun ajáde Ika have mercy to give me victory. Fumene mi ní no fumene shegulone. fún mi ní ìṣẹ́gun lónìí. Gbogbo agbára tó fẹ́ dójú ti ayé mi o. Gbogbo Give me the victory over that battle. Thank you my father. In Jesus' name, we pray. Ẹ pé orúkọ Jésù, call the name of Jesus Christ. Arise to help my life. Have mercy. Arise to have mercy on me. Dìde kó o ṣàánú fún mi. Arise to have mercy on me. Dìde shano o ṣàánú fún ayé mi. Ìrìn àjò ayé mi kó ní ọ̀tun. Ṣàánú fún mi kí ìrìn àjò ayé mi kó gba ọ̀tun. Have mercy on me so my life will receive a new thing ṣàánú fún mi kí ọwọ́ mi kó tẹun rere have mercy on me though my life will receive the blessing ẹ pe orúkọ Jésù mi tẹ wá sẹ́ the Lord should have mercy upon your life ìkàpà sọ́ńdọ̀ bá wúṣà tẹ́lẹ̀ bá ẹ pe orúkọ Jésù the Lord should have mercy upon your life kí Ọlọ́run kó ṣàánú fún ọ kí ayé rẹ kó rí tiẹ̀ mú have mercy on me o God have mercy on me o God pe orúkọ Jésù ṣàánú fún mi Ọlọ́run have mercy on me o God ṣàánú fún mi Ọlọ́run have mercy on me o God ṣàánú fún mi Ọlọ́run I don't know what you are praying for I don't know that very thing that you are praying for sọ fún Ọlọ́run kó ṣàánú fún wa tó bá pẹ́ lórí iṣẹ́ ẹni kó ṣàánú fún wa ní orúkọ Jésù ẹ má dojú jẹ mí don't let me be put to shame ẹ má jàyé yọ mí ìdánimọ̀ kó ṣàtàlẹ́ wa ẹ má jòjú ó tì mí ẹ má jẹ́ kí ayé yọ̀ ẹ má jà yóò béèrè pé ìwọ dà ẹ pe orúkọ Jésù don't let them ask where is your God ẹ pe ẹ má jọ ń béèrè pé ìyìn bàbá má jẹ́ ká yé béèrè pé Jésù mi dàṣà tí kò fi ràn mí lọ́wọ́. What am I saying? Lord, don't let, let, don't let people ask. why Father, your Jesus Christ don't help you. Why that your Jesus Christ don't help you? I think you are praying. Àwọn ó ṣáà máa ń gbàdúrà ó máa ń lọ church. You are going to church. I think you are serving the church. Baba, ma, jẹ́ ká yé bèrè pé Jésù mi dàṣẹ́ tí kò fi ràn mí lọ́wọ́. Orúkọ Jésù bàbá má jẹ́ káyé béèrè pé Jésù mi dàṣà tí kò fi ràn mí lọ́wọ́. Where is that your Jesus Christ? Why that your Jesus Christ don't help you? Báwo ni Jésù yẹn ṣe fẹ́ pọ̀ ń pe Jésù báwo ni Jésù yẹn ò ṣe gbẹ̀ ẹ́? Táyé bá ti sọ bẹ́ẹ̀ sí ọ tó sì tóòtọ́ tó gbá lọ́rùn gbọ́ and you truly you believe in Jesus Christ. That shame will come to an end torí èmi nígbà pé kò sẹ́ni tó gba Jésù gbọ́ tó yóò tì láyé rí there is no one that put their trust in Christ and that person will be put to shame mi ìrẹ́ ẹni náà láyé rí tó bá ti dójú tì ẹ̀ pè mí pé à Jésù dójú tì mí o màá bẹ́ẹ̀ sọ fún pé à ó gbọ́ Jésù ọ̀rọ̀ rẹ ò ṣe I've never seen anyone that put their ó lè dàbí ìtìjú something can be like a shame but dúró de Ọlọ́run wait upon the Lord and you will see he will end he will, he will turn that thing around Sometimes we can be in a situation and that thing will look like a shame. No, something great is coming. Ara bẹ pé ojú à ah, kí ni ìyẹn kò ṣẹlẹ̀ bí mo ṣe rò ó pẹ̀rọ ni ẹ jẹ́ kí Jésù padà bọ̀. Ó padà bọ̀. He will give me the victory over that very thing. When you hold on to him and you put your trust in him. Mi rẹ̀ tí ó gba Jésù gbọ́ rí. ojú tì láyé, ojú ò lè tì Hold on to him. Father, I thank you this morning. Ọlọ́run mo gbé ọ̀gá láàárọ̀ yìí. These are your people. Now tell the Lord. Have, tell him to have mercy right now. Mention that very thing where you want God to have mercy. So until Ọlọ́run to be there, your Ọlọ́run kò share. No for yín, I want to pray for you and we share the grace. So for Ọlọ́run bí tó fẹ́ kó ti rí àánú yẹn. Ọlọ́run gbọ́ ohùn àwọn èèyàn yìí. Jẹ́ ohun tán sọ Answer them quickly, O God, turn their life around. Bí ayé àwọn eléyìí you nínú oṣù yìí, oṣù yìí kó mú eré wá gbogbo tó lé títí tí tó fi wọ December tó ò tí ì rí but everything mo ṣe rántí pé gbogbo ẹni tẹ́ ẹ̀ tí ì lẹ́rìí torí pé ọ̀rọ̀ Ọlọ́run ni is the word of God so everyone we must they must have a testimony and you have been coming on this prayer line you have not yet received your own mo gbàdúrà kí ilẹ̀kùn yẹn kó ṣí fún ọ ilẹ̀kùn ẹ̀rí tiẹ̀ the doors of your testimony ilẹ̀kùn ẹ̀rí tiẹ̀ kó ṣí ọ̀rọ̀ yẹn kó wá sí ìmọ̀ṣẹ̀gbọ̀n ayé rẹ̀ olúwa kó ràn án lọ́wọ́ olúwa kó gbé ọ dìde olúwa kó ràn án lọ́wọ́ olúwa kó gbé ọ dìde olúwa kó ràn án lọ́wọ́ olúwa yóò fi òrùlé sí ilé rẹ ẹnìnàmọ̀ká pẹ̀lú sàtẹ̀yẹ olúwa yóò fi òrùlé sí ilé rẹ there shall be shield upon your house there shall be coverage upon your house ìkàpà sátàyèdè ò ní rì ò ní bá ayé lọ. ní orúkọ Jésù ọ̀run ràn ọ́ lọ́wọ́ receive the blessing of God as on today go in the power of him and return with a great testimony that Lord Jehovah God set you free go in this blessing go in this grace in Jesus name we pray can I hear that amen louder amen amen amen amen Jesus of matter. Now I'm not I'm not telling you now. Jesus told her, tó bá you wàá rí Ọlọ́run. I'm talking to somebody now. If you believe, you will see the glory of God. Tó bá gbàgbọ́ you rí ògo If you believe, you will see the glory of God. Now see that glory of God in Jesus' name. Let us put the man at the prayer continue in the morning by God's grace in the by today is tomorrow today is Wednesday. So today we have Bible study, uh, but we have section prayer section in the morning, and the Lord Jehovah God will help us in Jesus' name. Make sure you share it, and let's be the blessing, support the work of God, and I know the Lord will give you a testimony. Ohun tẹ́ ẹ̀ wá tẹ̀sí wá sínú àdúrà ẹ̀, ohun tó máa ń mú yín wá sínú àdúrà ẹ̀, Ọlọ́run kò fún I pray that Lord will do it for you. You will surely have that testimony. That very thing that makes you come, ó dẹ́kin tó lo foro mi lo orun yóò gbọ́, yóò sì mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ. bẹ́ẹ̀ you, see, Father I cover that water in the blood of Jesus Christ let I bring healing and deliverance in Jesus name I pray for somebody as from today whatever you lay your hand to do unto Matthew bá ti ń fi ọwọ́ rẹ ṣe kó wa mórí o ò ní dáwọ́lé o ò I pray for you whatever you lay your hand to do will prosper will bring blessing to your life and to the glory of the Lord. In Jesus' name we pray. Amen. Stay blessed. God bless you. Thank you for being here. Thank you. God bless you. Bye bye. See you in the morning. By God's grace, see, see you everywhere. Um, <laughs> I don't know. See you in the morning. God bless you. Bye bye. Thank you. Bye bye. Oh, oh, oh,